ojúmọ́ ire tẹ̀ síwájú onísà àti eh, àyè tó kẹ́yìn ètò lé abala rẹ̀ láwa yìí iṣẹ́ gbádùn ọ̀yáwálé ọ̀làlẹ́kan bó ṣe mú wa fún yín lọ́lọ́kùn òjọ̀kan ẹ wo àwọn ọmọ wọn ní àwọn ẹ̀tọ́ lára àwọn ẹ̀tọ́ wọn náà sì ni pé wọ́n ní ẹ̀tọ́ láti ka ìwé láti ní ìmọ̀ ẹ̀jẹ̀ ń gbé báwọn ìmọ̀ yóò pín síbì kan ò kì í ṣe ilé ìwé nìkan abẹ́nu ẹ̀kọ́ṣẹ́ àwọn ẹ̀kọ́ ilé hmm, bá ti kíni bá ti jẹ irú oúnjẹ tí Yorùbá jẹ lára àwọn àṣà wa ká wọn ara àwọn ohun tí ó jẹ́ ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ fún àwọn ọmọ wọn tó wà nínú Child Rights Act kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ àwọn àlejò mi bẹ́ẹ̀ lé agodo bẹ́ẹ̀ ni Ayọ̀mídé Àánú Olúwapọ̀ Chantel ìyàndá ń bẹ́ẹ̀ lé agodo bẹ́ẹ̀ ni Honourable Ìyábọ̀ ìyàndá àwọn náà wà lé agodo pẹ̀lú wa ní sáà tá a wà yìí bá a ṣe ń kásẹ̀ ètò lẹ̀ lọ́jọ́ tèmi ẹ jẹ́ ń gba ọ̀dọ̀ Ayọ̀mídé lọ ẹ jẹ́ béèrè náà ṣé ẹ ní ni Yorùbá níléèwé yín ṣé wọ́n máa ń kọ́ yín yorùbá. bẹ́ẹ̀ni. wọ́n máa ń kọ́ yín dáadáa kí ló kọ olùkọ́ni yorùbá yín. arábìnrin òjò. arábìnrin òjò ni hmm, ó dáa ẹ lè pa òwe. bẹ́ẹ̀ni mo lè pa òwe. ẹ lè pa òwe ó yẹ pa òwe kan fún wa. bá a nà ọmọ mi kò dénú orin bá a nà ọmọ mi ò dédé ọlọ́bọ ìyá ẹ̀ kí ló dé ibo lẹ́sìn kọ́ inú iléèwé náà lẹ́sìn máa ń kọ́ yín àbí mọ́mí náà ló máa ń kọ́ yín. inú iléèwé lẹ́sìn máa ń kọ́ yín. wọ́n ń kọ́ yín yẹn náà léèwé ó dà ẹlí ó sì lórin kan tẹ́ ẹ tó fẹ́ kọ fún ọ lára àwọn akílókọ rẹ̀ ó dà ẹ kọ́ ẹ já àwọn ará ilé gbọ́. ilé ìwé wa dára púpọ̀ ilé ìwé wa dára púpọ̀ mo jẹ dòdò rẹ nígbà mẹ́ta mo jẹ jẹ jẹ jẹ àjẹtán hmm. mo mo mo mo mo àmútán. yẹyẹ tí a bọ jẹ dòdò léwe jí àwọn náà jẹ. oúnjẹ làgógó lù oúnjẹ làgógó lù ó lọ síléèwé. Hmm, hmm. orin ń kọyàn pé kéèyàn tètè máa lọ <laughs> iléèwé àwọn náà máa kọ oríṣiríṣi orin bá ah, a iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò síṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá.

Eh, eh, pàtàkì tí mo fẹ́ sọ fún hmm. àwọn ìyá torí ìyá òun ló múlé dúró hmm. wọn eh, nílẹ̀ Yorùbá wọn ní bàbá gbogbo ayé ni ṣùgbọ́n ìyá ló múlé dúró hmm. ṣe rí obìnrin tó bá fẹ́ mú ilé dúró ó gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ èbó ó dẹ́gbọ̀ pẹ́lẹ̀ kọ́ ẹ̀kọ́ bá tiwantiwa hmm. nítorí tó bá kàn kọ́ ẹ̀kọ́ ìwé nìkan ẹ̀kọ́ ìwé ò lè gbóúnjẹ sórí stóòfù o hmm. ẹ̀kọ́ ìwé kò lè kò lè sọ bó ṣe ń kí ni o hmm. kó má jẹ́ dàbí pé ilé ọkọ yẹn náà tún wá padà mẹ́yẹ gbẹ̀yìn nítorí kò sí gbogbo ìwé ta kà náà ilé ọkọ lèèyàn ń lọ so obìnrin ó gbọ́dọ̀ kọ́ àṣà àti ṣe orílẹ̀-èdè ìlú tó ti wá. ẹ ṣeun ìyá wa ẹ̀yin àwọn lọ́balọ́ba àwọn gangan ni bí àṣẹ ilé ìwé wọn ní custodian of our culture ọ̀dọ̀ wọn gangan làṣà wa wà kí lẹ rò pé àwọn orí adé ní láti máa ṣe láti dájú pé àṣà wa ò parun nílẹ̀ káàrọ̀ jẹ. ṣẹ́rí lẹ́nu jọ́ mẹ́ta yìí hmm. mo mo mo wò rá mo wò lọ́sọ̀tún mo wò lọ́sọ̀sì hmm. mo wá rí i pé àwọn tí a tẹ̀ ń fi sí ipò ọba hmm. ipò baálẹ̀ ipò ìjòyè mo wá wo ìdílé tán ti ń jáde lọ mo fẹ́ kí ẹ̀kọ́ gidi ó wà fún wọn nítorí wọn bó ṣe wà yẹn akọ̀rọ̀ bíi pé wọ́n ń ṣojú àṣà nìkan ni o hmm. níbi orílẹ̀-èdè gan àwọn lọ́balọ́ba náà wọ́n ń ṣojú so wọ́n wọn náà gbọ́dọ̀ ní ìmọ̀ hmm. ìdílé hmm. àṣà bá ṣe ń ṣe lórílẹ̀-èdè táwọn fẹ́ tà dẹ́wọ́n dẹ̀gbọ́lọ́tún ní ìmọ̀ òkèrè náà so that tó bá mú méjèèjì pọ̀ Hmm. wọ́n á lè bá wa tò gbogbo ìlú yìí dáadáa ẹ rí i pé ní àwọn small small court hmm. wọ́n ń pe ọba wọ́n ń pe baálẹ̀ pé kán wá hmm. ṣàlàyé pé bó ṣe rí nìyẹn ẹ wonú eré orí ìtàgé ìtolúwa lónìlẹ̀ nígbà tí ọ̀rọ̀ dé orí ibì kan ṣé wọ́n pe ọ̀tún ṣé wọ́n pe kókó wá jẹ́rìí níwájú adájọ́ àṣé ọ̀tún gbọ́ sí òun púpọ̀ àwọn kìíní ká àfẹ́rú ọ̀tún inú tolúwa nílẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n á talẹ̀ fẹ́yàn bíi mẹ́rin mẹ́ta gbogbo adi rògbòdìyàn ìlú á máa dàrú mm. káwọn náà kàn gbìyànjú pé ọ̀tọ̀ ni pé ká jẹ́ olórí mm. ẹ̀rí ń sìn bí ètò bá wò mí mo ṣe wà mí ò gbójúlé pé mò ń ṣiṣẹ́ olúwa nìkan mi ò mm. gbójúlé pé mò ń kọ̀wé nìkan mo tún ń jíje èèyàn gbọ́dọ̀ ṣe sọ̀tún kó ṣe tòsì so that ibì kan kò tó bá dọ́nà kan ni èèyàn ti mọ́wọ́ sẹ́nu tó bá di ibo lèèyàn tún fẹ́ dà lọ so tó bá ti jẹ́ pọ̀ ọ̀rọ̀ ọlẹ̀ nìkan náà ń tà àìmọye ìdẹ́n àwọn èèyàn ń kọ́lé ẹ̀yin náà wo situation nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà ń sìn kò easy tó bá fẹ́ kan pàànù owó gọbi tó bá hmm. fẹ́ rẹ́lé tó bá fẹ́ ṣe foundation tó bá fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ kan mojúrò ní gbogbo àwọn nǹkan kìíní. ẹ ṣe o ẹ ṣe o ìyàwó alágbára ọlọ́run bá a ó mọ rí yín bá àánú olúwa pọ̀ gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjèrè ọmọ yorùbá kí ni ó jẹ́ ìmọ̀ràn rẹ fún àwọn ọ̀dọ́ bíi tirẹ̀ nípa àṣà àti ìṣe yorùbá. Hmm ọkọ̀ àtúnṣe ilẹ̀ Yorùbá. Hmm. ẹ bá a gbóhùn sókè dáadáa káwọn èèyàn gbọ́ yín lé kí ni ìmọ̀ràn yín. nǹkan tí mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ bíi tèmi kọ́kọ́ ni pé kọ́kọ́ èdè wọn hmm. kọ́ má sì gbóyìnbó nìkan hmm. torí tá a bá gbóyìnbó nìkan wọ́n máa rò bíi pé ṣọ́mọ yóò gbọ́ èdè ilẹ̀ Yorùbá ẹ̀ ni ẹjẹ ìyìnfẹ jẹ ìfowó àtọmọdé yín lẹ́nu ń bẹ òun láwọn ìgbà tá à ń sọ̀rọ̀ ẹlẹgba ni yorùbá fún náà tó tó ń kọ́ ní yorùbá lọ́tọ̀ ṣé bá náà lè fẹ́ràn àṣà ètò. ẹ ṣe rí ẹ mo máa ń sọ fún yín pé ìwé ilé hmm. là ń wò ká tójú wèé pé bo lọmọ yìí ti jáde hmm. ẹ rí i pé a máa ń wo nǹkan lókò òkèèrè òkèèrè hmm. mo gba tíṣà fún lórí yorùbá mo ń san fifteen thousand naira fún ó tún ní òun máa fowó lé ní hmm. <laughs> bẹ́ẹ̀ náà ni máa ra àwo yorùbá lóríṣiríṣi it's not eh, mi ì lè fi mi ì lè gbàgbé orísun mi hmm, hmm. because nígbà tí n bá dé orí ipò yìí náà kí ni mo fẹ́ tà nígbà tí n bá gbàgbé orísun tí mo fẹ́ wá ṣorílẹ̀-èdè rẹ̀ rárá wọ́n ní ọmọ mi o gbọ́dọ̀ fi mọ orú èèyàn tí mo jẹ́ àwọn tó fẹ́ wá ṣe aṣojú wa wọ́n gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ pé ilé àwọn gan da kan tó hmm. wá fẹ́ nípa àwọn fẹ́ tú orílẹ̀-èdè ṣe. ẹ ṣeun ẹ ìṣàǹtẹ̀ lánàá olúwa pọ̀ bíi èdè mélòó wá ló ń kọ́ báyìí. <laughs> èdè mẹ́rin. mẹ́rin èkíní. <laughs> yorùbá. èkejì. french. èdè faransé ẹ̀kẹta. ẹ̀nà. ẹ̀nà náà ìkẹrin ọ̀sán ẹ̀nà fún wa lóde o ìkẹrin kọ́ olè èdè òyìnbó àbí english tó wá ti ń gbọ́ ẹ̀nà díẹ̀díẹ̀. mi mo lè mo lè gbọ́ ẹ̀nà yorùbá ṣùgbọ́n mi lè sọ. ṣé bí àwọn kígínnígí ogo sọngọ nígi kígínnígí ogo ṣẹgẹlẹ. ẹ rí pé gbogbo kinní yìí la máa ń sọ ńgbà táwa kékeré ah, ah, hmm. kígínlógó ṣẹgẹlẹ rẹ wọn ń gá ọgọrọgẹ mi kì í dẹkẹkẹ dẹkẹkẹ sọgọrọngọ hmm. ogorigi ṣìgìdìgì ni ó gbọ́ wàgà ah, àwọn fi ṣàkóso <laughs> mi ò gbọ́ náà mo gbọ́ oríṣiríṣi. ọgọdọ rẹgẹ búgbò. ìwọ ń bẹ wá ń gá. kígínnígí

níjọmọ mi gbẹ náà bọmọ bá wá gbẹ náà tán gan kọ ó kù lásọ ti ọ̀rọ̀ mo yé jù sọnà rébù ni àwọn náà hàn lágbára rọba a ó mọrin yín bá. a tún gbọ́ ẹ̀nà a tún gbọ́ ẹ̀nà ti english o. ẹ ẹ̀nà ti english tó wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mọmi a ṣe kàn máa kí ló ṣe àpná. nọtínà tó kún ṣe àpná o. kí ló ń ṣe dùá. ó yẹ ká mọ bá ṣe fẹ́ ṣe dùá sọ̀tìnà mi ì tí ì ṣe yìí ta ọ̀ngbí à ń ṣe kàṣà mìíràn. kí la máa ṣe fùkà. èwo tó rè o. a lè ṣe yìí ta ẹ̀bà a lè ṣe yìí ta àmàlà Ah. ṣùgbọ́n mo ti ṣèkú ká ṣupá ìṣọ́nà tá a bá fẹ́ ṣe ìta là máa ṣe ìta. yàtọ̀ ẹ̀ bá ká lọ ṣèkú ká. ó ṣe ọkọ. ẹ wo wọ́n fi sọmi alùpà sínú agodua wọ́n ti sọ pírísẹ́ńtà lọ́wọ́ nítorí agodua èmi ò gbọ́ èdè ìgbò. èdè ìgbò ni ó sì láti gbọ́ hmm, hmm. come ṣèkan má hmm. go ṣègoa eat ṣèyíta ìgbà míì wà à ń fẹ́ gbọ́mọ sọ̀rọ̀ ní ọ̀nà tá a fẹ́ kí ẹni tó súnmọ́ tó gbọ́ nǹkan tá à ń sọ mm. so òun la ṣe tún wò pé a ti ń sọ èdè yìí sìn a ti lé ní fifteen years mm. we start à ń gbìmọ̀ ni and within a little time my daughter learn it àsìkò tó wà yìí mm. àsìkò tí èṣù máa ń rìn rè o àsìkò tí ọlọ́run náà dẹ̀ máa ń rìn rè àsìkò tẹ́tí máa fún wọn lẹ́kọ̀ọ́ ni age tán wà they can learn ten languages àti age mo lè gbédè mẹ́wàá àti eight years àtọdún mẹ́jọ ọdún mẹ́jọ so hmm. within a little time àdẹ̀bẹ̀ hmm. sì máa sọ hmm. ó dà ẹ ṣeun ìyá wa ẹ wo ẹyẹn wa nulẹ ká tó máa lọ àìrí ẹfọn ta lẹ́ẹ̀mejì ẹ jẹ́ n béèrè lọ́wọ́ kásáré lọ nú òṣèlú díẹ̀ ọ̀nàrẹ́bù ìyábọ̀ ìyàndá ṣé ẹ rò pé lórílẹ̀‐èdè nàìjíríà ṣé a ṣì máa rí obìnrin tí ó jẹ ààrẹ àti pé ṣé nísìnyí àbí ọjọ́ ṣì máa nù. ẹ ṣe rí ọ̀rọ̀ bá ṣe ń yan èèyàn ní orílẹ̀-èdè yìí hmm. òun náà ṣe rí ìdí tí mo ṣe dúró lórí ètò ẹ̀kọ́ hmm. ó yé mi hmm. nítorí pé àwọn ènìyàn wọ́n ti sọ pé bá ṣe ń ṣeré ṣùgbọ́n mo mọ̀ àwọn àwọn èèyàn kan wà bó ṣe máa da nílùú yìí ó lè má ṣojú wọn wọn ò ríran yẹn ọlọ́run ò fi hàn wọ́n ṣùgbọ́n àwọn tí ọlọ́run bá fi hàn àti yan èèyàn sí ipò ìjọba kò kí ń ṣe pé bóyá ó jẹ́ ọkùnrin àbí ojú obìnrin ẹni tó kájú tó lè ṣojú wa ní gbogbo ọ̀nà. Honorable Ìyábọ̀ Ìyàndá àwọn làlejò alẹ́ àgọ́dọ̀ lénìí àti ọmọ wọn. Mm, bẹ́ẹ̀ ni Ayọ̀mídé Anúolúwapọ̀ Chantel Ìyàndá lágbára Ọlọ́run ẹni alùbáríkà o ẹdẹ máa mọ̀wé yín lágbára àti àṣẹ Elédùmarè ẹ tó máa lọ náà mo béèrè ìyún lálàkọkọ ẹ jẹ́ mú kejì wá ẹ gbèrò láti lọ sí ilé ìgbìmọ̀ asòfin Nigerian Senate ẹ sì gbé àpótí ṣùgbọ́n bí Ọlọ́run ṣe fẹ́ ẹ wọlé ṣé ẹ ṣì ń lérò láti tún lọ kẹtún gbà àpótí nígbà mìíràn àti pé yàtọ̀ sí pé bóyá nú òṣèlú àwọn ọ̀nà wo náà lẹ́ ń gbà láti sọ fún àwọn obìnrin bíi ẹgbẹ́ yín rò pé ẹ ní láti jí gìrì láti rí dájú pé ẹ̀yin náà di àwọn ipò tó tọ́ mú. òun náà ni mo ṣe ń sọ mo ní ẹni tó dájú tó dágágá hmm. òun ló lè pe àwọn èèyàn pé ẹ̀yin náà ẹni ìṣó hmm. òun ló ṣe jẹ́ pé nínú ìjọ Ọlọ́run hmm. I'm a participant there I'm a pastor by profession in the ministry I empower people I educate them and say that gbogbo nǹkan ó gbọ́lọ̀ Nàìjíríà orílẹ̀-èdè yìí gbọ́lọ̀ da àmì lágbára Ọlọ́run yóò da ó gbọ́lọ̀ da àwa rí ẹlòmíì ò rí ṣùgbọ́n ibi tí a ti gbọ́lọ̀ tún orílẹ̀-èdè yìí ṣe ni pé èèyàn kan kò lè dá igbó ṣe hmm, a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la even tá a bá tún ṣe léèní gan hmm. tá a bá kọ́ àwọn ọmọ tó ń bọ̀ lọ́la ó dàbí ẹni tó ralẹ̀ hmm. tó kọ́lé tí ò kọ́ mọ́ ń wè ní ọmọ yẹn á gbélé ta so àwọn òbí àti àwọn tó ń ṣe aṣejú wa bọ́n ṣe ń ṣe ni kẹ́ ṣe o. Hmm. kó lè rí bí ti rí nítorí pé n táwọ́ lọ́wọ́ ṣe hmm. òun là ń sọ hmm. orin tí Fẹlá kọ òun là ń gbọ́ o. ẹ ṣe ìyá wa ẹyin ká tó lọ ní pápápá ẹ mọ̀jẹ̀ òpẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ ìjínigbé lọ́tún ìpànìyàn lọ́sẹ̀ ẹ sáré bá a sọ ọ̀gá gẹ́gẹ́ bí olóṣèlú kí lẹ́rù kó lè jọ́nà àbáyọ. ẹ ọ̀nà tá a lè fi ran ọmọ lọ́wọ́ náà ni ẹ rí i pé wọ́n ti gbé ètò subject mi jáde wọ́n ń pè ní security studies bí ọmọ ṣe gbọ́ lọ́rìn Mm. ẹni tí ò mọ̀ rí tó bá pè ẹ́ because gbogbo mm. nǹkan ti ṣe mm. wọ́n ní amíkùn wọn lórí ẹrù ẹwọ orí ni ẹ bá sọ ṣùgbọ́n ìsàlẹ̀ ni ogun nàìjíríà ti bẹ̀rẹ̀. ẹ wo àkókò tí ń kó wa ní papamọ́ra àwọn èèyàn tí wọ́n ti àwọn èèyàn wọ́n ti ń fọwọ́ rò kà báyìí fún mi pé ká mọ́ lọlé mo dúpẹ́ lọ́wọ́ yín tá a pè é tí ẹ̀jẹ̀ wa lágbára ọlọ́run bá a ó mọ̀ rí yín bá ẹ̀yìn anúlówápọ̀ ayọ̀mídé chantel ìyàndá thank you for coming bí àṣà ilé ìbò ẹ ṣe tẹ́ ẹ wá o eh, lágbára Ọlọ́run bá a ó mọ̀rí yín bá ẹ mọ̀ kọ́ àṣà wa sí i ṣẹ̀gbọ́ àṣà Yorùbá dùn ó dáa gbogbo ẹ̀yin aráalé àṣà Yorùbá dùn ó dáa ọ̀rọ̀ Ìyábọ̀ Ìyànjá àwọn làlejò wa agbára Ọlọ́run gbogbo àdáwọlé yín a máa yọrí sí o tàbá ìjọ mi ṣe é tún jẹ́ wa o. Ah, ah, orílẹ̀-èdè mi ni hmm, kò ní bàjẹ́ bó ṣe gbọ́lọ̀ da hmm. ni mo ṣe gbọ́lọ̀ ṣe torí hmm. ọmọ orílẹ̀-èdè yìí ni mi. ẹ wo èmi gan ṣe ìlérí fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ olótìtọ́ olódodo ẹni tí ó ṣe fọkàntán ṣùgbọ́n ẹ má gbàgbé o ó pé àṣà wa ni àmì ìdánimọ̀ wa bá a bá ti sọnù àlámì ìdánimọ̀ mọ́ bó ṣe wọ̀ ọ́ kó lọ bọ́dún kọ́ba ròkun tó rọ̀ṣà ó ń padà bọ̀ sí ilébùté o torí pé gbogbo bí tá a bá lọ káàkiri lágbàlá ayé ẹran tí operation Ghana must go ó dáa wọn bá náà náà padà sílùú wa wọn bá wá dé tí ò sí nǹkan fẹ́ fi dá ọmọ gẹ́gẹ́ bí ẹ̀mí orílẹ̀-èdè àfàìmọ̀kọ́ mọ́ kúrò ní heart bóyá Pluto àbí Mars àbí Sun lọ́lọ́mọ gbé nígbà náà ẹ̀wọ̀ ẹja mọ̀ fèé ṣe lọ lọ́sẹ̀ tòní fún ìpolówó ọjà lọ́lọ́kan òjọ̀ kan ẹ̀kan sí mi bẹ́ẹ̀ sì fẹ́ jálejò lórí ètò ẹ lè pè mí bẹ́ẹ̀ fẹ́ ká wá ṣe ìfihàn àwọn tẹ́yìn náà ń ṣe gẹ́gẹ́ bí olóṣèlú àbí ní àwọn ọjà yín àti ní ilé ìjọsìn káàkiri ẹ pè mí àṣekínni a yín zero eight one four eight one four two nine two nine zero eight one four eight one four two nine two nine lórí Instagram Ọ̀túnba on TV Ọ̀túnba on TV lórí Facebook Adéjàmí Tolúwalọ́pọ̀ ẹ̀wẹ́ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún pàdé lórí ètò yìí ètò wa Ojúmọ́ Ire lágbára Ọlọ́run ba ilé yín ò ní gbóná o ọ̀dẹ̀ yín ò ní dàrú wọn ní tilé rùkú bóde wọn ní ti òde rùkú wọlé Adédire adé èlò ọkọ tèmi ó dìgbà kan o ìlú ọdẹ òmùyá ó dàbọ̀.